Um, well mo kí gbogbo wa pátápátá ọ̀rọ̀ kan já rìnrìn láàrin àwọn fáǹsì eh, olóògbé Alhaji Àyìnlá Ọmọwúrà àtàwọn fáǹsì olóògbé Síkírù Àyìndé Barrister eh, mi ò fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ but torí pé èèyàn kan ti drag orúkọ mi sínú ẹ̀ ni mo ṣe wò pé okay let me come out and say a few things ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ sí ní escalate láàrin àwọn fans àwọn olórin méjèèjì kò sí èèyàn kan nílẹ̀ Yorùbá in fact outside Yorùbá land tó máa lóun ò mọ olóògbé Àyìnlá Ọmọwúrà Igunmọ̀gájí Àyìnlá tí ọ̀rẹ́ ní bájà tó ń wò gírí kọ̀kọ̀kọ̀kọ̀kọ̀ Àyìnlá Ọmọwúrà tí ọ̀rẹ́ ní bájà tó ń fa ògiri mọ́ra kò séèyàn kan nílẹ̀ yorùbá tó máa lóun ò mọ àyìnlá ọmọwúrà tó ò bá mọ̀ ọ́ wàá ti gbọ́ nípa ẹ̀rí tó ò bá gbọ́ nípa àyìnlá rí wàá ti gbọ́ nípa orin ẹ̀ torí wípé látọdún 1980 táyìnlá ọmọwúrà ti kú up till now ó ṣì ń relevant orúkọ ẹ̀ ṣì ń relevant in the music industry àwọn orin ẹ̀ dẹ̀ ṣì ń relevant náà on the other hand kò séèyàn kan nílẹ̀ yorùbá náà tó máa lóun ò mọ síkírù àyìndé barrister ah SAB káàkiri gbogbo ilẹ̀ Yorùbá even outside the country ni wọ́n ti mọ Síkírù Àyìndé Barrister Àyìndé Barrister orí ni o hmm. now the bone of contention ni wípé àwọn kan wọ́n gba ti Àyìnlá Ọmọwúrà àwọn kan gba ti Síkírù Àyìndé Barrister but èmi rí nírí wípé kò sí basis fún comparison láàrin àwọn méjèèjì number one àyìnlá ọmọwúrà àti síkírà ìdí barrister wọn ò kì í ṣẹgbẹ́ tabaníkà wò orí wọn ò kì í ṣẹgbẹ́ now àyìnlá ọmọwúrà kú ní 1980 at the age of 47 or 46 thereabout síkírà ìdí star, kú ní 2010 at the age of 62 so if àyìnlá ọmọwúrà had lived up to 2010 that means he would have been 77 ìyẹn pé táyìnlá ọmọwúrà ká ní pé kò tètè kú táyìnlá ọmọwúrà náà bá di two thousand and ten tí barrister kú yẹn when Barista was sixty two àyìnlá would have been seventy seven ẹ wo age difference yẹn like fifteen years nígbà táyìnlá ọmọwúrà ń kọrin tó bẹ̀rẹ̀ orin síkírù àyìndé barrister ò tí bẹ̀rẹ̀ orin síkírù àyìndé barrister ò tí bẹ̀rẹ̀ orin so níbo ni comparison yìí wá ti ń wá gbogbo ẹ̀yin tẹ̀ ń pariwo àyìnlá ọmọwúrà a ó ṣe kinní kan ó ṣe gbá ó ṣàwo ó ṣàgbà barista ó mọ orí kọjú barista lọ ẹ̀yin tẹ̀ ń pariwo a Síkírù Àyìndé barista kò ṣe é fọwọ́ rọ́ sẹ́yìn o ó ṣàgbà àyìnlá ọmọwúrà ẹ jọ níbo what is the basis for all this comparison? ẹ èèyàn kan seventy seven years ẹnì kejì sixty two years that is number one number two wọn ò tún jọ kọrú orin kan náà àpàlà làyìnlá ọmọwúrà ń kọ náà Fuji ni Síkírù Àyìndé Barrister ń kọ náà ẹ níbo ni orin àwọn méjèèjì ti wá di pé kẹ́ ẹ máa wá fi wọ́n wéra wọn so to me èmi believe pé kò sí basis kankan láti compare àwọn méjèèjì dó orin Yorùbá làwọn méjèèjì jọ ń kọ Yorùbá ni wọ́n ń lò láti fi kọrin wọn ọmọ ilẹ̀ Yorùbá dẹ̀ ni wọ́n àwọn méjèèjì ni wọ́n gbajúgbajà ní line tí kálukú wọn wà it's been forty three years táyìnlá ọmọwúrà ti kú orin ẹ̀dẹ̀ ṣì ń relevant even láwọn radio stations ní àwọn television stations wọ́n ń lo orin àyìnlá ọmọwúrà gan tó ti kú forty three years ago wọ́n ń lo ju ẹlòmíì tó ṣì ń kọrin lọ́wọ́lọ́wọ́ lọ barrister ti kú láti two thousand and ten that's thirteen years ago up till now wọ́n ṣì ń lórin Barrister àwa tá a jẹ́ pèdèpèdè lórí rédíò lórí tẹlifíṣàn a lè ṣe ká má lórin Barrister a lè ṣe ká má lórin Àyìnlá Ọmọwúrà so kí wàá ní pírọ́blẹ̀mù tẹ̀yìn tẹ̀ ń pariwo Àyìnlá Ọmọwúrà mo rí kọjú Barrister lọ Barrister mo rí kọjú Àyìnlá Ọmọwúrà lọ at least èèyàn tiẹ̀ gbọ́dọ̀ respect òkú tó ti kú for the fact pé àwọn méjèèjì wọ́n ti kú àyìnlá ọmọwúrà ti kú barrister ti kú respect yẹn tiẹ̀ yẹ kó wà ń bẹ̀ yorùbá máa ń respect òkú so for the fact pàwọn méjèèjì ti kú yẹn kò yẹ kó tiẹ̀ sí basis fún comparison kankan and the more reason tí mo fi jáde wá ṣe fídíò yìí ni wípé ẹnìkan drag èmi náà like eh, three four days ago torí pé mo ṣe fídíò kan mo ń dárúkọ àwọn olórin ilẹ̀ yorùbá tán ti tán ti kú so kò possible kí n dárúkọ gbogbo wọn nínú edition kan náà it will take longer time mo wá decide pé ok jẹ́ kí n mú olórin kan nínú orin àpàlà kí n mú kan nínú sakara kí n mú kan nínú fuji kí n mú kan nínú highlife kí n mú kan nínú juju mo wá mú yusuf ọlátúnjí fún sakara mo mú haruna ìṣọ̀lá fún àpàlà mo mú sikirin de barista fún fuji mo mú dr ike dairo fún juju mo dẹ̀ tún mú àgbà olórin kan náà fún high life mi rántí ẹni tí mo mú wọn hope mi ni wípé okay that will be the first part subsequently màá ṣe second part màá dẹ̀ lè dárúkọ àwọn tó kù then somebody was dragging my name and dragging me wípé rubbish lèmi ṣe o àfi kí n lọ delete video yẹn torí wípé mi ò ti dárúkọ Àyìnlá Ọmọwúrà nínú first part ẹ ṣe second part mo wá fẹ́ fi sí ṣé ńgbà tí mo fẹ́ mú olórin àpàlà kan ṣo nínú first edition ṣé àyìnlá ọmọwúrà senior haruna ìṣọ̀lá ni so i decided to pick haruna ìṣọ̀lá then subsequently tí n bá máa ṣe part two màá lè pick àyìnlá ọmọwúrà náà síbẹ̀ ohun tó jẹ́ kí Síkírù Àyìndé Barrister kó wà nínú first part yẹn ni wípé kò sólórin fújì kan àfi tá a bá fẹ́ tanra wa kò sólórin fújì kan tó gírètì ju Síkírù Àyìndé Barrister lọ kò sí. Oh, and òun náà ló dá fújì sílẹ̀ òun àti general Collins Àyìnlá so táwa la tún fẹ́ mú náà ju Síkírù Àyìndé Barrister lọ òun ló jẹ́ kí Barrister wà ní first part yẹn táyìnlá Ọmọwúrà ò sí níbẹ̀ torí pé mo ti mú Haruna Ìṣọ̀lá and the person was dragging me and dragging my name calling me out pé kí n lọ delete ẹ ìgbà kan àwo kan why are you all crying more than the bereaved there are so many pages náà tí wọ́n dá sílẹ̀ tó jẹ́ wípé controversy òun ni wọ́n fi ń ṣe and you are causing issues controversies among the fans of both musicians gbogbo eléyìí ò ah à nídìí the truth of the matter ni wípé Ayinla Ọmọwúrà was great he will continue to be great Sikiru Ayinde Barrister on the other hand was great too he would continue to be great kò sí báyìí fẹ́ sọ̀rọ̀ àpàlà nínú orin ilẹ̀ Yorùbá tí wọ́n ní dárúkọ Ayinla Ọmọwúrà kò dẹ̀ sí báyìí fẹ́ sọ̀rọ̀ fújì nílẹ̀ Yorùbá ìtàn ní dárúkọ Sikiru Ayinde so both of them were great they were great men ká ní wípé Àyìnlá Ọmọwúrà ṣì wà kí Síkírà Àyìndé Barrister ṣì wà táwọn méjèèjì bá wá ní enmity tàbí rivalry fúnra wọn àti ẹ̀túnṣì gbọ́ yẹn pé àwọn kan lè máa tò sẹ́yìn Barrister káwọn kan máa tò sẹ́yìn Àyìnlá Ọmọwúrà but for the fact pé àwọn méjèèjì ti kú kí wàá níṣòro tiyín ẹ kí ni ìṣòro ti yín ẹ̀yin tẹ́ ń pariwo barista ló mórí kọjú àyìnlá lọ àyìnlá ló dáa ju síkírà èdè barista lọ kí ni pírọ́blẹ̀mù yín ẹ jẹ́ káwọn òkú tán ti kú ẹ jẹ́ kán sùn re now let them rest well ìwọ tó bá fẹ́ láìkì àyìnlá ọmọwúrà láìkì àyìnlá ọmọwúrà that is your personal decision personal opinion ọ̀hún múyàn sí ìwọ tó bá dẹ̀ mọ̀ pé síkírà èdè barista ló like like síkírà èdè barista we don't have to come uh, on social media Kamawa drag issues tí ò ṣe drag there are a lot of issues tá a need láti máa fà àwọn issues wà tá a need láti discuss tá a need láti sọ a discuss yẹn a fi ẹ̀tẹ̀ sílẹ̀ àwa ń palàpalàpà ó tiẹ̀ ti wá worse débi pé àwọn èèyàn wá ń búra wọn tó bá rí kinní kan page àwọn eh, kinní kan fans page wọ́n wá ń búra wọn wọ́n drag ara wọn please o oh, nobody should drag my name to so any controversy that has to do with Ayinla Ọmọwúrà tàbí Síkírá Àyìndé Barrister both of them are my favorites àwọn as as a radio presenter for instance orin tó bá bá n tó ń ṣe mu ló máa lò so mi ò lè ní eh, preference nínú àwọn méjèèjì pé eléyìí mo prefer mi ò prefer eléyìí no both of them are heroes so ẹ jẹ́ ká fi ẹ̀tẹ̀ sílẹ̀ ká palapalapa well ọ̀rọ̀ àmọ̀ràn lásán ni o eh, ẹni tó bá hùn ó lè gbà ẹni tó bá dẹ̀ rí bíi pé kò ní ìtumọ̀ sóhun ó lè má gbà but I think out of respect for the dead out of respect for both Àyìnlá Ọmọwúrà and Síkírù Barrister ẹ jẹ́ ká rest issue yìí ìwọ tó bá dá page sílẹ̀ tó fẹ́ fi máa promote ẹni tó believe nú ẹ̀ do it but not at the detriment of another person ìwọ tó o bá mọ̀ pé ẹni báyìí ló like promote ẹ̀ o má fi ba orúkọ ẹlòmíì jẹ́ mọ́sọ̀ táwọn méjèèjì tá à ń sọ yìí ti kú They can't respect you one now God bless all of us ẹ ṣé